ẹrù nàìjíríà yóò ṣe dánìkan gbé àdúrà ní ká ṣe fún Tinubu Gbàjàbíàmílà ló sọ bẹ́ẹ̀ olórí àwọn aṣojúṣòfin ilé wa àná tí ààrẹ Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn sípò olórí àwọn òṣìṣẹ́ ààrẹ chief of staff COS ọ̀nàrẹ́bù Fẹ́mi Gbàjàbíàmílà ti ní àtàrí àjànàkú lọ̀rọ̀ ipò olórí nàìjíríà kì í ṣẹrù ọmọdé àgànsí lọ̀rọ̀ náà kò ṣeé dágbé rárá torí ẹ̀ ẹ̀bẹ̀ tóun bẹ gbogbo ọmọ nàìjíríà lọ́wọ́ yìí ni pé kí wọ́n fàdúrà ran ààrẹ bọ́lá ahmed tinubu lọ́wọ́ kó lè ṣàṣeyọrí nípò tó wà yìí ọ̀rọ̀ yìí wà nínú iṣẹ́ ìkíni kú ọdún tí gbàjàbíàmílà sọ fáwọn oníròyìn kan lẹ́yìn tó kírun ọdún iléyá tán ní yídì kan lẹ́kọ̀ọ́ gbàjàbíàmílà tó ní ẹni tó bá wọ bàtà sẹ́sẹ̀ ni yóò mọ ibi tí bàtà náà ti ń ta òun ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ ipò ààrẹ tí tinubu wà rí kì í ṣe ọ̀rọ̀ ṣeréṣeré rárá iṣẹ́ náà kò sì rọrùn tó báwọn èèyàn ṣe ń wò ó Fẹ́mi ní àsìkò yìí kò rọgbọ fún Nàìjíríà nǹkan le koko gidi àmọ́ a máa yí ipò ohun tí ààrẹ nílò lónìí lọ́la lọ́jọ́ gbogbo ni àdúrà àwọn aráàlú láti ru ẹrù orílẹ̀-èdè Nàìjíríà yìí kì í ṣe èyí tí èèyàn kan ṣákálá lè tẹ̀rí sí ẹrù ńlá ni ó sì wúwo gidi Allah nìkan ló lè ràn yàn lọ́wọ́ láti gbé e ó dájú pé allah wà pẹ̀lú ààrẹ wa òun ló sì ń bá gbé ẹrù náà báyìí gẹ́gẹ́ bó ṣe wí gbàjàbíàmílà wàá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kò ní pẹ́ mọ́ táwọn èèyàn yóò fi bẹ̀rẹ̀ sí í jẹ mùkúndùn ètò ìṣàkóso tó wà lóde yìí torí àwọn ètò rere ọlọ́kan òjọ̀kan ni Tinubu yóò fi mú àyípadà rere wá sórílẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe wí faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online